أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أداكم فعل سبحانه وتعالى gẹ́gẹ́ bí ètò yín àdábò dúníyà wa dín eléyìí tí ó kún fún ẹ̀kọ́ ọlẹ́kan òjọ̀kan eléyìí tí a fi ṣe ayé rẹ̀ àti tí a fi rí ẹ̀lùkẹ́ ọmọ dé sí ní ìrọ̀rùn eléyìí tí àwọn olùmọ̀ wa Dr. Sharafdin Gbadebo Rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ alimẹ́dínà sẹ́ńtà eléyìí tí ó wà ní pápá abẹ́dẹ̀ ní Ògbómọ̀ṣọ́ ń bí wọ́n tún ti wà lórí ètò láti bá a tẹ̀síwájú bisimilah. الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته nínú آه، على tá بالو ń bá lọ nípa ẹ̀kọ́ eléyìí تاتي ما fún tútúbá nǹkan kan ni tó ṣe pé gbogbo wa là ń bùkátà rẹ̀ nítorí pé gbogbo wa lẹ́rú tó máa ń dẹ́ṣẹ̀ a sì ń bùkátà kọ́lọ́n ẹlẹ́dàá wa kó ṣàforíjì fún wa kó gba ìrònúpìwàdà wa lórí àwọn ẹ̀ṣẹ̀ tá a ti dá ká lè bá àjẹni tí ó rọ́nà lọ tó bá di lọ́la àgbéǹda òkè yá mi èmi túbá ìwọ túbá tọ̀ ń túbá náà láriwo tí gbogbo wa tá à ń pa láti fi sàmì sí wípé a ti mẹ ẹ̀ṣẹ̀ wa eléyìí tá à ń dá lẹ́ṣẹ̀ a sì ti pọkàn pọ̀ láti jìnnà sí ẹ̀ṣẹ̀ yìí ní dídá ní ní tó ṣẹ́kù fún wa nínú ìgbésí ayé ṣùgbọ́n ńgbà tí oníkálukú wa bàbá ń pariwo tantantan pọ́ùn títúbà ǹjẹ́ sílùdodo náà sì la túbà. Si àbámi kan tiẹ̀ ń bẹ tá a lè máa fi dáàmà bí lágbájá túbá ìtúbá rẹ̀ ó sì jẹ́ ìtúbá eléyìí tó lálàáfíà eléyìí tó ṣe wípé kọ̀lẹ́jà ń bákà nínú òdodo ni bẹ́ẹ̀ ni àwọn àmì wà eléyìí tí òfin ṣẹ̀ríyà tó fi mà wá wípé tọ́ba pẹ̀lú ìtúbá ẹni tó lò ń túbá ọ̀dájú kò ti túbá ìtúbá rẹ̀ sì lálàáfíà. Si àwọn àmì yìí nínú wọn òun náà ní kí ẹni tó lòun tú báyẹn kó dẹni tó ṣe yí pé ọdá ní ìṣesí àti ọ̀rọ̀ sísọ àti ẹ̀sìn ṣíṣe ọdá ju bó ti ṣe wà lọ tẹ́lẹ̀ ṣáájú kó tó sọ pé ń túbà ìtúbà rẹ̀ tó lòun túbà nìsín ó sọ di àtúnbí ọsọdọ dẹni tó ṣe pé ń hùwà rí ó ń hùwà dáadáa ìṣesí rẹ̀ sì ti dáa ó sunwọ̀n ju ti àtẹ̀yìnwá lọ nínú àwọn àmì táàfin mà yìí pé ẹni tó túbà yìí túbà rẹ̀ lálàáfíà òun náà ní kọjá ẹni tó ṣe wípé ó tẹ̀síwájú lórí ìbẹ̀rù ọlọ́run kò yéé bẹ̀rù ọlọ́run nínú gbogbo òṣèṣì àti àlámọ̀rí ìgbésí ayé rẹ̀ ọkàn rẹ̀ ò sì balẹ̀ rárá sí ètí ọlọ́run ọba ẹlẹ́dàá wa lódiwọ̀n àṣẹ́jọ́ torí e ló ṣe ń sí torí e ló ṣe ń bẹ̀rù ọlọ́run ní gbogbo ìgbà nítorí pé ọlọ́run wa ó ti fi hàn wá gbogbo ẹni tó bá túbá lódodo tí sì ń ṣẹ̀sìn òdodo tó mú tí ò ìbẹ̀rù ọlọ́run kò ní yé bẹ pẹ̀lú wọn títí tí wọn ò fi filé ayé sílẹ̀ àwọn mẹ̀lẹ́kà ni wọ́n máa fi wọ́n lọ́kàn balẹ̀ wípé ẹ má bẹ̀rù ẹ má mikàn ẹ má fòyà má nítorí pé ìbẹ̀rù ò sí ìfòyà ò jẹ́ ti yín ìmikàn ò jẹ́ ti yín alla takhafu wala tahzanu. وأبشروا بالجنة التي كنتم توعدون يا بسوان سورة فصلت آية أبن inú ro dùnú táwọn mọ̀lẹ́kọ̀ máa fún àwọn ẹni tó gbélé ayé ṣẹ̀sìn tó sì dúró ti ẹ̀sìn yìí gbágbáágbá tí wọn ò fọwọ́ rẹ̀ hẹ̀hẹ̀ mẹ́sìn wọn nu Allah pé ẹ má ṣe nípa ní ń lọ bá ní iwájú lẹ́yìn ìgbà tẹ́ ẹ ti kú wala tahzanu ẹ má bọkàn jẹ́ ẹ má banú jẹ́ ẹ má bara jẹ́ lórí tẹ́ ẹ ti ṣe sẹ́yìn tẹ́ ẹ fi sẹ́yìn nílé ayé kò ní gbàjẹ́ wa abshiru bil jannati allati kuntum tu'adun a sì ń fún yín ní ròdùnú pé ẹ wọ àlìjẹ́nà ilé ìtọ́lọ́run ẹlẹ́dàá wa tó ti ṣàdéhùn rẹ̀ fún yín tẹ́lẹ̀ náà nígbà táwọn mẹ̀lẹ́kà bá sọ báyìí fún wa ìgbà náà nìbẹ̀rù wọn ìmíkan ìfòyà ni ó kù lọ́dọ̀ wọn torí ẹ̀ ẹni tó túbá lódodo kò ní yé bẹ̀rù kò ní fọkàn balẹ̀ farabalẹ̀ sí ìtì ọlọ́run nínú àwọn àmì eléyìí tá a fi mà wípé ìtúbà rẹ ìtúbà tọ́lá làáfíà tó yanrantí ni òun náà ni kéèyàn jẹ́ni tó ṣe wípé ọkàn èèyàn ó ti gbófo pátá porongodo kúrò nínú gbogbo ẹ̀ṣẹ̀ dá àti ìrònú àti ẹ̀sìn fẹ́ dà kíyàn ó sì jẹ́ni tó ṣe wípé ó ti sún ọ̀rọ̀ ara rẹ̀ kan gírí nínú ìrònúpìwàdà àti àbámà lórí ètò ń ti ṣe síwájú ó ti dé pàápín àbámà lórí ètò ń ti ṣe síwájú nínú àìdá àti ètò burú yẹn kó sì jẹ́ni tó ṣe wípé kò ní fi ọkàn balẹ̀ sí wípé tóun bá lọ sọ̀rọ̀ alẹ̀ òun ò tún lè padà sídìí ẹsẹ̀ yẹn má torí ẹ̀ ní òsè máa sọ̀ra sí bí ẹsẹ̀ téèyàn dá tẹ́lẹ̀ téèyàn ló ń túbá níbẹ̀ bó bá ti ṣe tóbi tó àti bó bá ṣe kéré tó òun ni ó pè bùbù irú béèyàn ti ṣe máa kábàámà yìí òun ni ó sì pè bùbù irú ipò bí ọkùnrin yóò ṣe gbófo pátá porongodo kúrò nínú dídárú ẹ̀ṣẹ̀ yàn ní ọjọ́ iwájú eléyìí ń eléyìí ni àlàyé tí Sa'id ibn Uyayna àbí Sufyan ibn Uyayna rahimahullah tó ṣe nípa ọ̀rọ̀ Ọlọ́run eléyìí tó sọ pé la yazalu bunyanuhum alladhi banaw ribatan إلا أن تقطع قلوبهم. ìpè gbogbo ilé tí wọ́n láwọn kọ́ ọ kò ní yé jẹ́ ohun tí ó máa bí tàbí ṣùgbọ́n iyèméjì nínú àwọn ọkàn wọn ẹ̀yà àfi tí àwọn ọkàn wọn bá lè já báwo lọkàn wọn ṣe já kúrò nínú iyèméjì yìí pátákó rongodo al-imam Sufyan ibn Uyayna onítàkọ́tọ̀ọ̀hà bìtàwùbà njẹ́ òun kí ọkàn wọn já porongodo kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn náà nìkan túbà kò sì sí tàbí ṣùgbọ́n wípé ìbẹ̀rù ní ìbẹ̀rù eléyìí tó gbópọn téèyàn bá ní sí ọlọ́run àti ìbẹ̀rù tó ní agbára gidi téèyàn bá ní sí ìyà eléyìí tó tóbi tọ́lọ́run máa fi jẹ àwọn ọ̀tá rẹ̀ ìyí máa bí kí ọkàn kó ṣubú lulẹ̀ ní nǹkan tó ṣe pé ọ̀sọ̀pásọsẹ̀ sílẹ̀ ìyí sì máa mú kí ọkàn kó tiẹ̀ dá kọjá lájàtá kúrò nídìí tẹ̀lẹ́sẹ̀ eléyìí ni ìtumọ̀ pé illa an taqatta'a qulubuhum ẹ̀yà àfi tí ọkàn wọn bá lè já pátá porongodo kúrò nídìí tẹ̀lẹ́sẹ̀ eléyìí ni pàápàá túbà o nítorí pé nígbà tí ọkàn tó bá ti já pátá porongodo kúrò nídìí ìtẹ̀lẹ́sẹ̀ ntọ́ ni pé àbámà gidi ó máa ń tẹ̀lé àbámà pé ìbá ti ṣe pé mo mà tẹ́lẹ̀ ni ìbá ti ṣe lọ ìbá ṣe pé mo mà tẹ́lẹ̀ ni ó gba burúkú gba ìdá eléyìí tó ti tọwọ́ mi wáyé kò bá ti wáyé bákan náà kéèyàn tún jẹ́ni tí ń bẹ̀rù nípa àtúbọ̀tán burúkú eléyìí tí ń bẹ fẹ́ni tí ń dẹ́ṣẹ̀ tó sì fẹ́ dẹ́ṣẹ̀ yẹn kú nítorí pé ẹni tí ọkàn rẹ̀ ọ̀bá já lájà tán kúrò nídìí ìwọ́kuru kẹrẹ̀sẹ̀lẹ́sẹ̀ nílé ayé ń bí kò sí tàbí ṣùgbọ́n wípé wọn kan wọn balẹ̀ ni sí àtúbọ̀tán burúkú àti ìyà eléyìí tọ́lọ̀ wọn bá máa fi jẹ àwọn ọ̀tá rẹ̀ tí wọ́n ń ṣẹ̀ tí wọ́n sì tẹpẹlẹ mọ́ yìí tí wọ́n dún ní máa rẹ̀ tí wọn ò sì yẹra tí wọn ò tiẹ̀ sá fún ẹ̀ṣẹ̀ yìí ṣùgbọ́n tó ṣe pé kàkà bẹ́ẹ̀ orí ẹ̀ṣẹ̀ yìí ni wọ́n kú sí ọlọ́run dákun má ṣe tiwa bẹ́ẹ̀ nínú àwọn àmì ńláńlá eléyìí ti ń tọ́ka sí pé tútúbá tó olóòtúbá ìtúbá gidi ni o kìí ṣe túbá olóńgbò òun náà ni rírọ́ rírọ́ kan pàtó eléyìí tí ọkàn máa rọ́ tí ọkàn èèyàn tí ó wá di ń tọ́rọ̀ bẹ̀tẹ̀bẹ̀tẹ̀ lọ́kàn tó ti le burúkú níbi ká dẹ́ṣẹ̀ níbi ká dájú ká sẹlọ ọkàn rẹ ọwọ àdìntọrọ bẹtẹbẹtẹ yóò di tó ṣe pé ó fà má ṣètò lọ ó dènà sí ṣiṣẹ lọ ó di ọkàn tó ṣe pé tí wọn bá ti ń bá a sọ̀rọ̀ lọ rírọ ní máa rọ ọkàn tó ṣe pé tí wọn bá ti ń ran létí nípa tọlọ gbígbà ní máa gbà ọkàn tó bá ti rí bẹ́ẹ̀ ọkàn àwọn olóríire nìyẹn o ọkàn àwọn olóríire nìyẹn ọlọ́run ọba kó sèmi pẹ̀lú rẹ kó sèmi àti mi pẹ̀lú rẹ kó sì wá lọ lórí rẹ tọ́ nínú àwọn nǹkan tí sì máa ràn yàn lọ́wọ́ láti túbá téèyàn bá fẹ́ túbá lódodo nínú àwọn nǹkan tí máa ràn yàn lọ́wọ́ làwọn nǹkan tí ń bọ̀ yìí alákọ̀ọ́kọ́ ni ikhlasu niyyati lillahi ta'ala kéèyàn jẹ́ni tó ṣe pé ó sáfọ̀ máa níyà rẹ̀ fún ọlọ́run ọba wa ẹlẹ́dàá wa ọba tó ga jẹ́ kí àníyàn rẹ kọ́ da níbi tútú bá tó fẹ́ tú báyìí kò sì jẹ́ káníyàn rẹ ọ́ da níbi gbogbo àwọn sẹ́mi tó bá fẹ́ ṣe nítorí pé ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó sọ nínú hadith eléyìí tí alimami Nasa'i tí wọ́n gbé jáde nínú súnánù wọn láwọn olùmọ̀ nípa hadith tí wọ́n sì pè ní hadith tó gúnrégé. النبي صلى الله عليه وسلم إن الله لا يقبل من العمل إلا ما كان له خالصا وابتغي به وجهه dájúdájú ọlọ́run ọba kìí gba iṣẹ́ kan o àyàfi iṣẹ́ eléyìí tá a bá ṣe nítorí ti ẹ̀ nìkan iṣẹ́ tá a bá ṣe nítorí tọ́lọ́run ọba ẹlẹ́dàá wa nìkan òun náà lọ́lọ́run ọba máa gbà iṣẹ́ tá a sì tún ṣe nítorí pé ojú ọlọ́run là ń fi wá kìí ṣe nǹkan míì là ń fi wá torí ẹ̀wọ́ ọmọ ìyá mi tó o bá fẹ́ láti jẹ́ni tó ṣe pé yóò túbá lódodo ọ̀kan nínú tí ó ràn ọ́ lọ́wọ́ láti túbá lélẹ́yìí kó o jẹ́ni tó ṣe pé torí ìtọ́lọ́ nìkan ló ṣe fẹ́ túbá kìí ṣe torí iṣẹ́ kan tó o fẹ́ gbà àbí torí àwọn èèyàn tó o fẹ́ kí wọ́n kan sáárá gbóṣùbà fún ọ kìí sì ṣe nítorí nǹkan lé ayé kan tó ń lé ni ló fi sọ pé o túba bí àpèjúwe ẹni tí mo títí mọ̀ gbogbooro ọlọ́run ọba ẹlẹ́dàá wá sí ilé ilé ìwọ̀ ọ̀ wá sọ pé mo túba ìmútímọ́ nítorí ìgbà tí mo bá lọ sí interview níbi tá ti fẹ́ gbà mí fúnṣẹ́ tí wọ́n bá lọ kẹ́sìn ìpológógóró ni mí ọlọ́tí ni mí ológùrọ̀ ni mí wọ́n lè má fún mi níṣẹ́ yìí ẹni tó bá fẹ́ sì torí eléyìí túba kò túba nítorí ọlọ́run nítorí iṣẹ́ tí ń wá ló fi fẹ́ túba àbẹ́ni tó ṣe pé ó ń zìnà lòun lóbìnrin panṣágàbìnrin ni ọwọ́ àlọ́ ń túbá òun ọ̀fẹ́ ṣe zìnà má nítorí kójú ọmọ tiẹ̀ lọ ti olúwa rẹ̀ nígbà tó olúwa ẹ̀ bá rọ́kọ̀ tó fẹ́ fẹ́ wọ́n mọ̀ máa polúwa rẹ̀ lóde apẹ̀rẹ̀ àròrò bìlá ó túbá ń torí ọlọ́run ọkàn fẹ́ túbá ń torí ọkọ tó ọba fẹ́ ni bẹ́ẹ̀ náà ni ẹni tó ṣe pé òun òun jẹ́ olè fẹ́wọ́fẹ́wọ́ ó wá ní bóun ṣe ń fẹ́wọ́ yìí táwọn èèyàn sì ti dó mọ̀ kó lè lò ó ṣeé ṣe fún tí ẹ fẹ́ fi nǹkan pàtàkì kan kí wọ́n fẹ́ fi lọ̀yàn kó mọ̀ wá jẹ́ pé wọ́n fi àwọn èèyàn léèrè àní rẹ́ni ẹnìkan láti sọ rere nípa ẹni yóò wá di kó àǹfààní ìyọ́ ọ̀bọ̀ mọ́yàn lọ́wọ́ ìdínú tí wọ́n fi fẹ́ fi à ń fẹ́ wà ń jalè sílẹ̀. Si ọ̀fẹ́ sílẹ̀ nítorí ti Allah bí ẹni tó ṣe kó lóògùn ni oògùn burúkú ni ọmọ ẹsẹ ká bí ṣe ń di àdó ká bẹ́ẹ̀ náà ni ọmọ gbé kíní kan ká pé àfọ̀sẹ́ kíní kan olúgbọ̀n wọ́n sì ti mọ̀ ọ́ mùsùlùmí ẹni tó ṣe kọ́ lọ́wọ́ bá ti sàánú rẹ pẹ̀lú ẹ̀sìn Islam eléyìí ni gbogbo èèyàn fi mọ̀ ọ́ ewu á ní pààbò fẹ́ máa bá káàkiri ayé ó wá lọ rántí wípé àìlè yín wọ́n á máa joyè lè má mú bẹ́ẹ̀ ilé yín wọ́n á máa joyè ẹ̀ arọ́wọ́ àti bẹ́ẹ̀ bóò ni ó ti wá ṣẹlẹ̀ nígbà tó tí royè yìí bá wá kàn ṣé àwọn èèyàn ní máa pé páàgùn lẹ́fẹ́ fi jẹ lè má mú táwọn èèyàn ní máa pé páàgùn lẹ́fẹ́ fi da arọ́wọ́ àti tí ẹ̀jẹ̀ ń filẹ̀ nítorí ẹnu aráyé lẹ́bọ̀ọ́. ma tí a ti ń fi ẹnu kúnyà èèyàn lè má dépò òtúbá nítorí ti Allah torí ẹ gbogbo ẹni tó bá fẹ́ túbá kúrò nídìí ẹ̀ṣẹ̀ eléyìí ti ń ṣe inú tí ma ràn yàn lọ́wọ́ tíyàn fi túbá tíyàn máa fi gbalada gidi lórí ìtúbá rẹ̀ téèyàn sì fi padà sídìí ẹ̀ṣẹ̀ yẹn má títí láéláé nínú ìgbésí ayé rẹ̀ òun náà ní kéèyàn túbá nù nítorí ti ẹlẹ́kejì nínú tí yàn lọ́wọ́ láti òun náà ni kẹ́ni tó lòun túbà hàn ó gbìyànjú láti jara rẹ̀ láti jara rẹ̀ lógun níbi àti ṣe àwọn asẹ́ rere àwọn asẹ́ rere àwọn asẹ́ rere àwọn asẹ́ rere irú èyí tí èyí ti ṣe tẹ́lẹ̀ àwọn asẹ́ dáadáa eléyìí tí ọjọ́ kan nínú ẹni tí ń ṣerú ẹ̀ tẹ́lẹ̀ kéèyàn wá tẹpẹlẹ máa kọ́ máa ṣe láwọn asẹ́ tó ṣe pé yóò mú dẹni tó ṣe pé ń tọ ojú ọ̀nà rí eléyìí tí ó mu kí àwọn dáadáa dáadáa rẹ̀ kó padà wá tẹ̀wọ̀n lórí òṣùwọ̀n tí ó sì mú kí àwọn àìdá àti aburú rẹ̀ kó di ń tọ́parẹ́ tó pòórá lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ń sọ nínú Al-Qur'an nínú Suratu Hud ááyà kẹrìnlá lẹ́yìn ìtọ́gọ́rùn ní hasanati àwọn dáadáa dáadáa téèyàn bá ṣe yìí máa máa pa àwọn àìdá rẹ̀ kọlọ yẹn lè dà kọ dàkú kọ bá wa pa àwọn dáadáa wa kó fi pa àwọn àìdá wa rẹ̀. nínú àdìsí anábọ Muhammad sallallahu alayhi wa sallam anábì ni wa atbi'i as-sayyi'ata al-hasanata tamhuha máa ṣe dáadáa lẹ́yìn gbogbo àìdá tó o bá ṣe torí dáadáa ṣíṣe lẹ́yìn àìdá pé parẹ́ ló máa ń pa àìdá rẹ̀ alimami Tirmidhi àti àwọn míì ni wọ́n gbé àdéhùn yìí jáde ní ìgbà tí àwọn olùmọ̀ nípa hadith tí wọ́n ní àdéhùn tó gún régé ni nǹkan kẹta nínú tí máa ran ni lọ́wọ́ lórí àtútúbá òun náà ní pé àwọn àyè burúkú àwọn àyè tó ń ti ń hùwà ìdá ìlú tó ń ti ń ṣe ìwà eléyìí tó ṣe kọ́ takotọ́ lọ́wọ́ takotà nàbì sallallahu alaihi wa sallam àwọn agbọn abí tó ń lò sí láti sẹ́ lọ́run tó ń ti ń fagbọn ọlọ́run ọba ya kó o jìnnà sí kó o jẹ́ni tó ṣe pé ọ̀yàn bẹ̀ lódì kó o tún má dé bẹ̀ mà nítorí pé ńgbà tó o bá ti jìnnà sí àwọn àyè burúkú yìí tó o lọ síbẹ̀ mà eléyìí ọ̀ràn ọ lọ́wọ́ láti máa gbàgbé irú ẹ̀ṣẹ̀ tó wọn máa dá láyè yẹn yóò sì ràn ọ lọ́wọ́ láti jẹ́ni tó ṣe pé ọ̀pá ẹ̀ṣẹ̀ yẹn lápàtì tán nínú àwọn nǹkan tí máa ràn yàn lọ́wọ́ láti jẹ́ni tí ó tù bá lọ sọ́dọ̀ ọlọ́run òun náà ní kékeré ọmọ gbàgbé irú aburú àti àìdá eléyìí tí ń bẹ lára ẹ̀ṣẹ̀ dídá àti irú aburú àti àìdá àtúbọ̀tán eléyìí tó lè tara ètò ti dá nínú ẹ̀ṣẹ̀ jáde irú ìnira àti ìbàjẹ́ eléyìí tí ẹ̀ṣẹ̀ tí máa rọ́lùyàn tí ó kọlùyàn lórí téèyàn ò ní rí bìkan yẹra fún un tí aburú àti àìdáhùn wọn wá ń fẹ́ kó ṣẹlẹ̀ sí ọ láyé táburú àti àìdáhùn wọn ń fẹ́ kó jẹ́ tiẹ̀ lọ́la kìyàmà tó o bá ronú pé dáadáa ni wọ́n ń fẹ́ ìwọ ọ̀fà burú ìwọ ọ̀fà ìdá léyìn náà ràn ọ́ lọ́wọ́ láti jìnnà sí ẹ̀ṣẹ̀ dá bákan náà ó ṣeé ṣe kọjá pé àwọn kankan ló ń lò níbi àti dẹ́ṣẹ̀ bí kọjá yìí pé o láwọn kámẹ́rà kan tí máa gbé àwọn àwòrán burúkú wá fún ọ tó fi máa wo ìhòhò oníhòhò tó ẹ kọ́ máa tẹ yọ máa gbé wọn wá fún ọ àwọn àdí àwọn onídìí ni wọ́n máa wò ní gbogbo ìgbà òun tún náwó lé lórí níbi àti pé kọ́sà máa gbé àwọn àwòrán burúkú ìwà ni irú nǹkan tó ń lò yun níbi àti sẹ́lọ̀ yun tó bá jẹ́ ní tó ṣe wípé kò ṣeé lò fún dáadáa tó o bá tiẹ̀ pa ìdánù kò burú lábẹ́ òfin ọlọ́run wípé kó o nǹkan jẹ́ ní tó ṣe pé yóò máa gbé ọ lọ sídìí àti ṣe àìdáhùn àti ṣe ìbàjẹ́ ò kọ̀ bàjẹ́ tó bá sì jẹ́ pé nǹkan míì ni tó ṣe pé wọ́n lè lò fún dáadáa wọ́n sì tún lè lò fáìdá àjẹ́ pé wàá sẹ́rí rẹ̀ kú níbi àìdá tó ń fi ń ṣeun wàá wá darí rẹ̀ lọ sídìí wípé dáadáa lọ fẹ́ máa lò fún nìsín nítorí pé tí nǹkan bá sì ń bẹ lọ́wọ́ rẹ̀ tó ń lò fún àìdá wọn yóò padà sí sábàbí kátùbọ̀tán rẹ̀ kọ́ má dáa ẹni tó sì ṣe pé nǹkan tí ń lò fáìdá yun kò ṣeé lò fún dáadáa láéláé bí ẹni tó ṣe é pé àwọn nǹkan eré nǹkan ẹ̀fẹ̀ òun náà ni nǹkan tí ń kú ká bí ẹni tí máa fa fèrè fèrè fífa èlò lólù àkúbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọn ò lè lò fún dáadáa wọn ò lè lò fún dáadáa àìdá náà lọ́wọ́ àfọ̀ kò sí nǹkan kan tó lè fi ṣe ju pé kó bàjẹ́ lọ ọ̀nà wo lọ́gbà bàjẹ́ tó bá jẹ́ pé ìlú ni bíi gángan bíi ìyá àlò ọbẹ ọbẹ̀ àwọ̀ rẹ̀ lójú kan ọwọ asọ di ibi tá a lè máa kó nǹkan pamọ́ sí nígbà tí ti gbẹ lójú kan ó ti dà gẹ́gẹ́ bíi bọ́kẹ́tì nù bọ́kẹ́tì ẹ̀ sì mà a lè kọ ẹ̀wà pamọ́ sínú ẹ̀ a lè kọ àgbàdo pamọ́ sínú ẹ̀ kódà a lè lọ lùbọ́ kakó pamọ́ sínú ẹ̀ tó o lè lò fún nǹkan bá bákan náà nínú nǹkan tí ó máa ń ràn yàn lọ́wọ́ láti túbá. òun náà ni àwọn alábàárìn kọ́ wá àwọn alábàárìn tó dáa àwọn alábàárìn tí mú ni rántí ọlọ́run àwọn alábàárìn tí mú ni jìnnà sí gbogbo ntọ́lọ̀ wọn bọ̀ fẹ́ àwọn tó sọkún wọn máa mú wa rántí bíbẹ wa tá à ń bẹ ń lé ayé yìí báyìí kí ni kókó níta wa sí ń lé ayé kí sì ni nǹkan àfojúsùn eléyìí tó ṣe pé a fẹ́ tara lé ayé yìí wá nígbà tá a bá kú òní lé ayé yìí eléyìí tí sàlẹ̀ jẹ́ náà téèyàn bá ń bá àwọn ẹni ọlọ́run rìn àwọn olùtẹ̀lítà nẹ́bọ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn eléyìí wọ́n mú yàn jìnnà sí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ wọ́n mú yàn jìnnà sáwọn aburú nítorí pé irú ẹyẹ òun náà lẹyẹ wọ́tọ̀ tó bá jẹ́ pé àwọn amùsùà àwọn àṣebàjẹ́ àwọn ológógóró àwọn ẹni tí máa ti bí àìsàn kọ́ sí bí àìsàn tí máa ti bi pati bọ́ sí bi pati àwọn fáàgùn tí wọ́n máa forí jágbóògùn káyé tó bá jẹ́ pé àwọn onípanṣágà àwọn ń zìnà àbí àwọn gbéwèrè àwọn ń jàǹbá èèyàn bá ń bá rìn gbogbo àwọn pátá pálapàla rádaràda rédeèrèdè tí wọ́n bá ń hù níwà kò sí tàbí ṣùgbọ́n wọ́n padà kóra yàn náà nì èyí padà dẹni tó ṣe wípé bọ́ọ̀rọ̀ ẹnu rẹ̀ bá ti dárí ọ̀rọ̀ burúkú ni ọ̀padà máa sọ jáde lẹ́nu bí ìrìn ẹsẹ̀ rẹ̀ bá ti dárí ìrìnkúrìn ìrìn rẹ̀ ọ̀dà ìṣesí rẹ̀ bá ti dárí ìṣesíkìṣesí ìṣesí rẹ̀ ọ̀dà bẹ́sìn rẹ̀ bá ti dárí báṣubàṣu lẹ̀sìn ọ̀dà máa lọ́wọ́ ẹ̀sìn lè padà bẹ̀sìn máa lọ́wọ́ yàtọ̀ sẹ́ni tí ń bá àwọn ẹni ọlọ́run ọba rìn àwọn ẹni tí ń rán ọlọ́run gbà tí yẹn bá gbàgbé rẹ̀ àwọn ẹni tí múni súnmọ́ lọ ńgbà téèyàn bá jìnnà sí àwọn ẹni tí múni di súnà nàbì Muhammad sallallahu alayhi wa sallam mú nígbà téèyàn bá tàpá sí àwọn ẹni tó sọ wípé ẹ má jẹ́ àgbàgbé kókó ń tá a wá ṣe ń bí ẹ sì má jẹ́ àgbàgbé kí làfojúsùn wa ń tá a fẹ́ rí ń tá a fẹ́ dà lẹ́yìn ìgbà tá a bá kò nílé ayé yìí tó bá ṣe pé irú wọn lọ́ọ́ bá ń bá rìn kò sí tàbí ṣùgbọ́n ó rí pé àwọn náà lápá lára rẹ̀ ẹ̀sìn rí òdi tó gún régé ìgbésí ayé rí òdi tó nítumà ó ti kà wọn òbí rẹ kún rí ìwọ náà dẹni tí ń kò bí kún ọ̀ọ́káká ṣàánú aláìní rí kún ìwọ náà padà dẹni tí ń ṣàánú aláìní ó ti máa ń sọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ sọkúsọ jáde lẹ́nu ọ̀rọ̀ rẹ̀ padà di ní tó ṣe é gbógun régé ọ̀dà àwọn ọ̀rọ̀ dáadáa dáadáa ní ọ̀mà tẹnu rẹ̀ jáde wọ́n á sì máa pè ọlọ́mọ àtàtẹ́lẹ̀ wọ́n lọ́mọ yìí mà ti dọ́mọ gidi ó ti dọ́mọ lóàbí kí ló àárí ṣe sọ̀rọ̀ rẹ̀ lórí kan méjì ṣe sọ̀rọ̀ rẹ̀ ju ipá àwọn ẹni rẹ̀ lọ ń bá rìn ní ìsinyìí lọ nínú àwọn nǹkan eléyìí tí máa ran ni lọ́wọ́ láti túbá òun náà ni almudawamatu ala dhikrillahi fi jami'il awqati wal ahwal kájá ni tó ṣe é pé ó tẹpẹlẹ ṣíṣe ìrántí Ọlọ́run ọba Ẹlẹ́dàá wa ní gbogbo àkókò àti gbogbo kòtà bá wà ẹni tí bá ti máa rántí Ọlọ́run ní gbogbo ìgbà ó dájú pé eléyìí tó ga nínú nǹkan àjà téèyàn fi borí àṣẹ pọ́ọ̀ ńlọ ti ní lọ́wọ́ yìí torí pé eléyìí ìrántí ọlọ́run ó máa ń rani lọ́wọ́ láti dẹni tó ṣe pọ́ ṣẹ́gun àṣẹ pọ́ọ̀ a sì máa ń rani lọ́wọ́ láti lé àṣẹ tọ́ọ̀nì lọ dènà tẹfẹ́tẹfẹ́ síyàn tí ò tiẹ̀ ní dé gbèrígbèrí ibi téèyàn bá wà mọ́ torí ẹ̀ ìmọ̀ ṣèrántí ọlọ́run eléyìí téèyàn á máa ṣe láàárọ̀ ìṣèrántí ọlọ́run eléyìí tá a máa ṣe nírọ̀wọ̀ ìṣèrántí ọlọ́run eléyìí tá a máa ṣe tá a bá fẹ́ sùn ìrántí ọlọ́run àdìkọ́ eléyìí tá a máa ṣe nígbà tá a bá jí sáyé gbogbo eléyìí èyí tó wá látọ̀dọ̀ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam èèyàn ní tẹramá ní ṣíṣe èèyàn ò sì ní tẹni tó dì í mú tí ò fi ṣàwàdà àfi kéèyàn máa jẹ́ni tó ṣe wípé ń súnmọ́ lọ́wọ́n ọba ní gbogbo ìgbà ń sì ń fi àwọn ìrántí tí ń ṣe fún Allahu yìí ó fi ń jìnà sí àṣẹ̀tàn eléyìí ọmọ wa ń ràn yàn lọ́wọ́ láti túbá lódodo èyí tó bá kù nínú àwọn ìpéyàn ń dá lẹ́sẹ̀ èyí ó dẹni tí ń pàṣẹ èyí téèyàn ò ti máa ṣe ní dáadáa èyí ó dẹni tí ń ṣe bákan náà nínú tí máa ràn yàn lọ́wọ́ ìyà tí jẹni láyé fẹ́ni tó bá kọ̀ láti túbá kúrò nínú ẹ̀ṣẹ̀ ìyà yẹn lè wá ní ìgbà yòówù nítorí pé Ọlọ́run Ẹlẹ́dàá wa ìgbà tí ó bá mú ẹni tó ṣe pé ń takò tiẹ̀ tí ń pa sí ìlànà ànábì rẹ ọlọrun wa ńgbà tí mú kí fi ìwé kan sí náà pé máa múra ìyà yẹn òjijì ìwọ tó ọ̀fẹ́ tẹ́ ìwọ tó ọ̀fẹ́ dẹni tó ṣe wípé ó dẹni àbùkù tí ìyà ọlọ́run ọba tí ó wàá tọ̀ sí ìyà tí máa fi jẹni lórí pé yẹn ṣẹ̀ àfikún ọjọ́ ẹni tó ṣe kó túbà o eléyìí ọ̀ràn ọ lọ́wọ́ láti túbà pé a ah, ẹni tí ó jẹ ìgbádùn lọ́dọ̀ ọlọ́run ni mo fẹ́ jẹ́ o ìfẹ́ jẹ́ ni tí ó jìyà gẹ́gẹ́ bí ọlọ́run ọba ẹlẹ́dàá wa bó ti ṣe sọ nínú al-Qur'an nínú Suratu Zumar áyà kẹrìnléní àádọ́ta ó ní wa aníbu ila rabbikum wa aslimu lahu min qabli an ya'tiyakumul adhabu thumma la tunsarun ẹ ṣẹ́rí padà sọ́dọ̀ olúwa ẹlẹ́dàá yín kẹ́ ẹ sì sọpasọsẹ̀ sílẹ̀ fún kẹ́ ẹ fún ṣáájú kó di pé yà dé nítorí pé tíyà bá dé ẹ̀ ní rẹ́ni ràn yín ṣe eléyìí túmọ̀ sí wípé àtẹmí àti ẹ àwa lọ̀rọ̀ ń bá wí o nínú tí ó ràn wá lọ láti tú bá nù wa anibu ila rabbikum wa aslimu lahu ẹ ṣẹ́rí padà sọ́dọ̀ Olúwa Ẹlẹ́dàá yín bàbá tó ti kú ti tẹ̀lá ṣètọ́ni ṣètọ́ni fi ọ́ ṣeré àtìyá wa anibu ila rabbikum ẹ ṣẹ́rí padà sọ́dọ̀ Olúwa Ẹlẹ́dàá yín wa aslimu lahu ẹ gbàfà fún ẹ sọpasọsẹ sílẹ̀ fún Allah èyí tẹ́ ẹ ṣe tẹ́ ẹ fi tẹ̀lé ṣètọ́ọ̀nì tó fi ń balẹ̀ ayé yín jẹ́ tó ń da ọ̀nà àti rí àlùkìyàmà yín wọ̀ tí ń dàrú ó ti tó gẹ́ wa aslimu la ẹ sọpasọsẹ sílẹ̀ fún Allah eléyìí tẹ́ ẹ fi sọpasọsẹ sílẹ̀ fún àṣetọ́ọ̀nì àtàwọn ọmọlẹ́yìn àṣetọ́ọ̀nì ó tó gẹ́ ẹ sọpasọsẹ sílẹ̀ fún Allah min qabli an ya'tiyakumul 'adab ìyáde wa bá yín nítorí pé tọ́lọ̀ ń bá rán ìyá sẹ́nìkan kò ní tàsí rẹ̀ ẹni tọ́lọ̀ wọn bá bá fẹ́ mú kò sọ́nà tó lè jàjà bọ́ tó mọ̀lẹ́ tó sọ̀rọ̀ nígbà tí ìyá yìí bá wá dé kẹ́ wá padà dẹni tí ò ní láràn sí i. alhamdulilayi jazakumullahu khairan abi Allah subhanahu wa ta'ala kí ó bá a san àwọn olùmọ̀ ní ẹ̀san olóore ní ayé bí àti ní al-qiyamah òun náà ni àwọn náà ti gbọ́n àdábù eh, dúnìyà wà díìnì àwọn ẹ̀kọ́ ní ọ̀kan òjọ̀kan eléyìí tí a fi ṣe ayé rí tí a sì fi rí àlùkìyàwó máa lò láti nu ẹ̀rí wá láti nu Qur'an àti sunna tí ó bá tún di ní ọjọ́ mẹ́jọ bákan náà ẹ ká tó fi ara balẹ̀ ká mú un ní àkókò ká tẹ̀ wá pàdé àwọn olùmọ̀ wa asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.